tuntun ti dé o ẹ̀yin èèyàn mi ẹ̀ tí ì gbọ́ àmàtúgbọ́ tuntun kẹ wọ́n ní actor wa yorùbá movie actor ọdúnládé adékọ́lá wípé mà ti lóyún kí ló lè fa eléyìí inú ìrora ló wà báyìí o ṣó ṣẹ̀yàn ni ṣó búyàn ni ṣé yàn lè ni ìyẹn la ti mọ̀ ẹ káàbọ̀ sórí channel mi nínú fídíò yìí máa sọ̀rọ̀ nípa Yorùbá actor tí gbogbo wa mọ̀ tó sì jẹ́ olólùfẹ́ gbogbo wa tí ń ṣe Ọdúnládé Adékọ́lá nínú eré tó ń ṣe nínú movies samu Alájọ ni ó ti lóyún tó ń béèrè wípé ta ló fún òun lóyún a rí pé Ọdúnládé Adékọ́lá jẹ́ actor kan gidi ní ilẹ̀ Yorùbá tí gbogbo wa fẹ́ràn sí fún iṣẹ́ takuntakun tó ń ṣe báwo ló ṣe ní oyún nínú eré yìí ǹjẹ́ ẹ ti wo olólùfẹ́ mi ẹ ṣe opinion yín nípa eré yìí àti Ọdúnládé Pẹ̀lúmi through comment section kí lẹ nífẹ̀ẹ́ sí nípa Ọdúnládé Adékọ́lá ṣé àwàdà ẹ ní ṣé eré tó bá fẹ́ jalè ni ṣé seriousness ẹ ní kí ni nǹkan tí ó wù yín nípa ẹ̀ ẹ jẹ́ kájọ jíròrò kájọ sọ̀rọ̀ nípa ẹ̀ èmi ń lọ báyìí mo tún bọ̀ padà nínú fídíò mìíràn ẹ láìkí fídíò yìí bá gbádùn ẹ̀ ẹ ṣé púpọ̀ tí a wò wá.